èyí tí àwọn ṣéèkò wa àwọn ustaz abdulfatah ìsàrùmí tí wọ́n ń da títí ń jẹ́tò yìí ní gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ friday nírọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀nyí ìkànnì alábàríkà royal fm ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo ohun tí bá ń rú wa lójú nípa ẹ̀sìn wa a lè gbé àwọn ṣéèkó abdulfatah ìsàrùmí lórí ago yìí zero eight one zero three three.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 بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لين باتي أدا وقف والله وضع تيا سي صلاة فون النبي محمد أبلغ كفي كتي أطرهي كفي كاربوبو يعني تي àwọn tí wọ́n tẹ̀lé ànábì tó ń jẹ́ sọ̀hábà tó ń tí ó fi di ọjọ́ gbéǹde alkiyama gbọ́n tó ń tẹ̀lé lánàá rẹ̀ kọ́lọ́n kó fi kẹ́kí àtọ̀rọ̀ yìí kó fi kárí wọn. gbọ́n tí a ń gbọ́ ètò ad-din yusrun sákíwa pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. ní èní ní èní sọ tọ́pìkì mi tí mo ń bá bọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ náà ni ọ̀rọ̀ nípa rúkìá kódà èròǹgbà tèmi ni pé gẹ́gẹ́ bí ọmọ ènìyàn <clears throat> pé lónìí ni màá conclude o ẹni pé ni màá parí ọ̀rọ̀ nípa rókè àyàn àmọ́ lónìí ìdílé nílá so ń dá ìfàtì bí ṣe máa ń dá ìfàtì lẹ́kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ̀kan kí ni nǹkan tí ó sì fà á òun náà ni ọ̀rọ̀ láńlá kan tí ó ṣẹlẹ̀ tó dẹ̀ gba orí social media kan tó ẹ rí i pé mo ń sọ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ń sọ pé mi sí lórí Facebook but ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ sọ̀rọ̀ yín ó sẹ́ndẹ̀ sí mi so mo lè fi bóyá chrome àbí nǹkan kan máa fi wò mí so ètò bá sáwọn sásẹ́n link yẹn sí mi ọ̀ ní àná ni mo ti rí àwọn mẹ́sẹ̀gì kan in sky ọ̀rọ̀ yẹn níbi kí èèyàn ó sọ sí i ẹ̀rí ẹjí kí n kọ́kọ́ sọ mẹ́sẹ̀gì tí mo kọ́kọ́ rí so òun kí ngbà tí àwọn èèyàn send link yẹn sí mi tán tí mo wo kìíní yẹn tán so lẹ́yìn ìgbà yẹn ni mo wá rí àwọn mẹ́sẹ̀jì yìí ìkan láti Arabic and Islamic Training Center America Agege Imam Abdulgafar Ishola Jawindo náà ni ẹni tí ó dà ń pín ló send kìíní yẹn ó wá ní olórí burúkú ríjínà ni àwọn alùsùnà ìwọ̀lùsàmọ́ àyẹ̀ ṣé ó prof kan síbẹ̀ ó ní can kneel down to greet emir Ìlọrin àwọn ọmọ ọlọ́mọ tí ẹ ti wá kọ́ ní ìkọ́kú kan sí àwọn òbí wọn ń kọ́ alákọ̀ọ́kọ́ nù so ẹlẹ́kejì ẹni òun náà ló tó kọ́ náà ó níta ló ń jẹun tí ajá ń ju èrò fatuwa ibùnú tẹ́yìmíyà àti Muhammad bin Abdul Wahabi níwájú ta ni. wajutani? wọ́n bí bàbá ńlá bàbá yín dáa níwájú ọba àlọ́rin ẹsẹ̀ wò ọwọ́ àdàkọ̀ prọ́fù ó ní yóò bá ẹkùn bàbá ńlá bàbá ńlá ń kú bàbá yín ah so láti mo wá rí mẹ́sẹ̀jì méjì mà ní òkè in tí mo kọ́ rí tó ṣẹlẹ̀ ní ilé bàbá wa mẹ́mọ́tàbà sírkìn Ìlọrin sí ọ̀kan nínú àwọn prof tí wọ́n lọ lè kí bàbá nílé so òun náà ló fa gbogbo àwọn mẹ́sẹ̀jì oríṣiríṣi yìí àti àwọn èébú oríṣiríṣi yìí mo pé ó tọ́ bẹ́ẹ̀ lóòótọ́ so ó tọ́ bẹ́ẹ̀ kí irú rẹ̀ ó ṣẹlẹ̀ so ó tọ́ bẹ́ẹ̀ so ìgbà tí mo wá fojú wò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àti àwọn mẹ́sẹ̀jì mo mọ̀ pé àwọn mi tó burú jọ léyìí lọ burú jọ léyìí sàmúkọ́ra tó gbá àwọn míì tó tún burú ju eléyìí náà lọ àwọn bíi ní ẹ̀la tí n bá ti sọ tí mi ò sọ̀tọ̀ lónìí yìí mo yanjú tèmi nìyẹn mi tó ń bá ètò tèmi lọ kódà tó bá rọrùn lónìí ni ìbá tó máa bá ọ̀rọ̀ rúkè àmì tí mo ń bá lọ. so mo wá rí i pé nǹkan kan ló ṣe prof yìí tí nǹkan yẹn fi ṣẹlẹ̀ kí ni nǹkan yẹn òun náà ni ẹni fokuzan aw dọ́ọ̀fù istiqama kó jẹ́ pé èèyàn ní ìsìnkọ́mà àbí kó jẹ́ pé ìsìnkọ́mà yẹn ó ti lẹ ó ti rẹ̀ ìsìnkọ́mà yẹn torí kò sí gbogbo nǹkan tí ń jẹ́ nǹkan tó jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ nǹkan àlámọ̀rí ẹ̀sìn ó ní í ṣe pẹ̀lú àkídà ni ó ní í ṣe pẹ̀lú ìbádà ni a máa rẹ ẹni tí ń ṣe ń gbà míì a máa rẹ nǹkan yẹn gangan lára eh, abẹ́lọ́wọ́n ọba gbogbo nǹkan tí ń jẹ́ àwọn àmẹ́lò kọlóòbù nínú ọkàn wa olùwà méjìkó rẹ̀ o olùwà méjìkó rẹ̀ o gbọ̀ngàn ètò rẹ̀ náà ọlọ́mọ ṣàbáwá fún lálàáfíà o ẹ̀rìn al-istiqama torí pé kíni tí a bá lè wádìí nǹkan tó ń jẹ́ istiqama àyàn rí pé nǹkan tó lágbára ni so istiqama yẹn ni àárẹ̀ ṣe ẹ jẹ́ kí n wo àlàyé tí Umar ibn Khattabi al-Khalifatu Thani radiyallahu anhu so Abu Hafs ìgbà tí wọ́n ṣàlàyé nǹkan tí ń jẹ́ al-istiqama ó ní an tastaqima ala al-amri wan-nahyi olóhùn ní kéèyàn ó dúó déédéé lórí nǹkan tọ́lọ̀ ń pa láṣẹ pé kó o ṣe kó o dúó déédéé lórí nǹkan tọ́lọ̀ ní kó ṣe so tó bá dúó bẹ̀ tán wala tarugu rawhana sa'alib ọ̀wá ni máa wọ̀gbẹ́ wọ̀ tún máa lórí òfin ọlọ́run rọ̀gán sàálìf gẹ́gẹ́ bí kọ̀lọ̀kọ̀lọ̀ ṣe máa ń wọ̀ tó wò sí ẹ̀rí ìsìnkọ́mà yóò mú ọdún gbọ́nrín máa lọ lórí ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba ni o ò níwà dàìfàtẹ̀d ẹnìkan kan ò ní dàìfàtì rẹ o ò ní yí ojú padà nǹkan kan alámọ̀rí kan náà alámọ̀rí ayé kò ní dàìfàtì ẹni tó bá ní ìsìnkọ́mà kò ní yí ẹnìyẹn kù níbi tí ń lọ gàgà so ìsìnkọ́mà yìí wọn gangan ní ìṣòro ìṣòro ni tó bẹ́ẹ̀ sì ni kò sí tí máa ń fà ìwọ̀ tó ń wòsì ìwọ̀ tó ń wòsì ibi tí yẹn bá fẹ́ yà sí ẹ̀rí àwọn tí ẹ̀jọ́ ń lọ tí ẹ̀jọ́ ń lọ papọ̀ so ó ṣe é ṣe káwọn ẹlòmíì ò fura pé á ẹ̀rí pé lágbéyà tí ń wòran lẹ́gbẹ̀ẹ́ ni so ẹlòmíì lè wọ́n fura pé ń wòran ẹ̀sùn náà ní ń lọ ẹnìkẹ́ ẹni yí ọkàn rẹ̀ ò síbà tí ń lọ bí tá ń lọ yẹn ní òrí wẹ̀ rí bí ṣe ń wò yẹn yẹn ni so ẹlòmíì ni àà gẹ́ẹ̀lì yóò wo nǹkan kan ìbí ń lọ náà ní tọ́ ọ̀dà àmọ́ tó bá yá satubdi laka al-ayyamu ma kunta jahilan wa ya'tika bil akhbari ma lam ẹ padà pé ń tẹ́ mà ẹ padà yóò àkílẹ̀ báyìí kedere so ìwọ̀ tún wò sí gẹ́gẹ́ bí kọ̀lọ̀kọ̀lọ̀ lórí ẹ̀sìn ọlọ́run ọba kò sí tó máa ń fà ju istiqama nínú kọ́ àbínú kọ́ jẹ pé ó ti fúyẹ́ lára yẹn àbí kó jẹ́ pé kò tiẹ̀ sí mọ́ àbí kó jẹ́ pé àìsàn ṣe ní ìsìnkọ́mọ̀ ṣe rí àwọn oríṣiríṣi nǹkan ló máa ń jẹ́ àìsàn ìsìnkọ́mọ̀ ìfẹ́ ayé a máa jẹ́ àìsàn ìsìnkọ́mọ̀ ìfẹ́ owó a máa jẹ́ àìsàn ìfẹ́ ipò a máa jẹ́ àìsàn ẹ̀rí tí nǹkan báyìí bá dẹ̀ ń ṣèyàn omi ènìyàn gbàgbé wípé àṣé bí mò ń jẹun látilẹ̀ ṣe bí nǹkan kan ni mò ń ná kó tó di pé mo di àsìkò tí mo ní mo gbọ́n yìí tí ìfẹ́ owó wá ń fà mí tako ìfẹ́ ọ̀pọ̀ ni yóò mọ̀ yóò ti gbàgbé pé òun ti dé àwọn ipò kan tí pé òun ò sa eré débẹ̀ rárá yóò ti gbàgbé gbogbo rẹ̀ náà là ń ṣàlàyé fún àwọn ẹni yìí yìí ipe he kìtàkìtàkìtàkìtà yìí èyí ń ṣe pọ̀ mọ́ ẹ̀sìn ọlọ́run èyí ń ṣe pọ̀ mọ́ súnà nàbì sallallahu alaihi wasallam èyí ń ṣe pọ̀ mọ́ súnà nàbì èyí ó kọjú sẹ́sìn ọlọ́run yányán ni tẹ́mání ẹ̀kọ́ jẹ́ sí ọlọ́run wàlọ́ọ̀hì wàlọ́ọ̀hì dídọ́ dámi lójú látòkè kalẹ̀ déwájú ọlọ́run ìpìlẹ̀ náà lùsùn ọ̀rọ̀ jàmọ́ òun ní ọ̀nà so ìlànà yẹn wá mọ́ dépò pé àwọn èèyàn bẹ́ẹ̀ nìkan wọnú kòtò onísùnà èèyàn bẹ́ẹ̀ nìkan wọnú kòtò tí ẹni wọn bá dún wájú báyìí tí bá ń lọ tí bá ń lọ tí bá ń tẹ̀lé tí bá ń tẹ̀lé tó bá fẹ́ jásí kòtò wọ́n fa láṣọ tó bá ní òun ọlọ́nà ẹni tó ń fa fa fa tó bá tó ní wọ́n kọ́ wọ́n fa àwọn yẹn padà jùlẹ̀ mọ́ lọ tó wọ́n sì kó sí kòtò àwọn sì mọ gbogbo tọ́ wọ́n lọ́mọ kòtò fẹ́ kó sí àwọn sì padà wọ́n bá ti wọn lọ́nu bẹ́ẹ̀ sì ọlọ́run ṣe rí nìyẹn látàrí ànábì sallallahu kọ́ra ká ànábì sallallahu alaihi wasallam tó dé so ẹni tó fẹ́ dúró tẹ̀sìn ọlọ́run yóò dúró tì so kò sì ní bẹ́ni tí ń bá ń wọnú kòtò lọ kó bá wọ kòtò ṣe rí ara nǹkan tó máa mú yàn án ní lílẹ̀ àbí àìsàn istiqama mo ti dákọ̀ owó lẹ́kan mo ti dákọ̀ ipò ayé mo dákọ̀ iyì rí ilé ìwà ni àwọn afásúná máa sá fún iyì náà ni kí wọ́n fẹ́ ní ìrọ́dọ̀ àwọn ọlọ́lá kí wọ́n fẹ́ ní ìrọ́dọ̀ àwọn ọba rí wàá sí ẹni tó wá rí tó wá rí tó wá iyì tó wá ipò tí ò ní kan àbùkù ń bẹ̀bọ̀ ya ó kan àbùkù so àwọn nùsùsù pọ̀ àwọn ẹ̀rí pọ̀ lóríṣiríṣi tó pé ẹ̀ máa rí lórí àwọn àwọn tó ń jẹ́ àwọn aṣíwájú wa nídìí ẹ̀sìn pé ah ipe bóòlù yẹn ṣe máa ń dúró dédé ẹwà nẹ́bí sallallahu alaihi ó sọ fún Sufyan bin Abdullah òun ló bá nẹ́bí ipe kulli fil islam qawlan la la asalu ahadan ghayrak ó ní wa nẹ́bí sọ̀rọ̀ fún mi ọ̀rọ̀ tó ṣe pé mi nífẹ̀ẹ́ tó ní nídìí kí tó wọ́n béèrè lọ́wọ́ ẹlòmíì mà ọ̀nàbí ni kul amantu billah sọ́pọ̀ gbà fọlọ́run summa istaqim lẹ́yìn náà kò wá dúró dédé lórí bó bá ti gbà fọlọ́run ọba tán ẹ̀rí tó bá lọ lákìdá òkè wíńtàwódì òkè mẹ́ta òkè rìgírì òkè dókítọ̀ ọgbà púrọ́fù wàláhì kò wúlò tí ọba sì ṣe kọ́ mà kul amantu billah summa istaqim innal ladhina istaqamu innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu wala khawfun alayhim wala hum yahzanun ló wà ní gbogbo ẹni tó wá jẹ́ olùgbàgbọ́ òdodo tán dúdédé tán tó wá jẹ́ olùgbàgbọ́ òdodo kò sípayà kankan fún wa kò sípayà gbogbo bí tó bá dé o ò ní rìnrìn payà o ò ní gbégbésẹ̀ payà o ò ní gbégbésẹ̀ ẹ̀rù bẹ̀rẹ̀ sí pẹ́rù kọ́ wọn á bà ọ́ so ọkàn rẹ ó balẹ̀ ó ṣiṣẹ́ fọkànbalẹ̀ ó rọ̀sọ̀ fọkànbalẹ̀ ó rìnrìn fọkànbalẹ̀ ò ní gbọ́n ìgbésí ayé rẹ gan ìgbésí ayé fọkànbalẹ̀ lọ́mọ lò ò nílò ìgbésí ayé kàkàrìrì kàkàrìrì mo fẹ́ jẹ́ mo fẹ́ dà mo fẹ́ lẹ kí sì wọ́n ló débi tó dé fún ara rẹ ni mí nìyàn ẹ ká jòkó jẹ́ so kò súre níbi kí àwọn olóhùn lè na júbà àwọn tí wọ́n jẹ́ aláṣẹ ọlọ́lá ẹ̀rí ọ́díò tí mo ń sọ yìí àbí fídíò tí mo ń sọ yìí ìgbà tí mo wù ú mo realize pé ah, ah subhanallah alazim pé wàláhì ipò ayé àwọn ọlọ́lá ayé wọn kì í ṣe ẹni tí àfa àmọ́nà lè nájú bá àfi tó bá ṣe pé àwọn ọlọ́lá ayé ni wọ́n bá ń pè àfa wọ́n bá ń pè àfa mo wà náà mo gbọ́ kínní yẹn dáadáa bàbá wa zìmí mẹ́rẹ́ta bà kọ́ ló pè yín àwọn ni wọ́n lọ fúnra wọn pàwọn fẹ́ wá rí bàbá ẹ̀rí báyìí kò sí ẹnìkan wàláhì tẹ́lẹ̀ tó ní ọ̀bà yálà yà yín o wípé ẹ bẹ́ẹ̀ yes òótọ́ ni ẹ̀ẹ̀tọ́ ẹnìkan ò tó bẹ́ẹ̀ lóòótọ́ tí wọn ò pè ọ́ tó yẹ kí wọ́n lọ wọ lílọ̀lẹ́ bá àwọn ọlọ́lá ńlé tó wà lóòdù lé wọn lérí ò tó bẹ́ẹ̀ kò sí ń tọ̀hún. kódà èyí tẹkifírí ti ń parọ́ wípé òun délé ọba òun délé ọba òun dólé wọn lérí níbo mo ń gbọ́dọ̀ débẹ̀ rí jabata ó débẹ̀ rí ó déwájú mi mọ́tàbà rí mo wà ń bẹ̀ ṣé ọ̀dọ̀ àwọn council of lọ́lọ́ ó déwájú mi mọ́tàbà rí kó ní ìwọ̀wọ̀ déwò kúnlẹ̀ ó ṣe ní kúnlẹ̀ àfi tó bá jẹ́ páwọn náà bá pè ọ́ wọn ò sì pè ọ́ rí wọn ò pè mí náà rí tó ní egun ìmọ̀tàbà àmọ́ tó bẹ lè mú àwọ tó pé wọ́n tó bá jẹ́ páwọn náà pè ọ́ á ó lè ṣe ó ṣe wọ́ mọ̀nà ó lè mímọ́ ń dá sàǹgbà kátà kan máa fi mí ti ẹ̀ tábà ní tábà ní wọ́n lé ọba ṣé wọ́n ní kúnlẹ̀ kí ni ẹ̀gẹ́ nǹkan àtọ́bá ni wá ìnákúnlẹ̀ wọ́n ni wọ́n sì nà ìyìn kásì nà mí ìsì jáde wàláì bí tẹmọ́ wí fún wọn nù wọ́n nà mí ìsì jáde tó torí pé kí ni kí lẹ fẹ́ pè ìkúnlẹ̀ yìí nínú ẹ̀sìn gan prof torí ọlọ́run kí lẹ fẹ́ pè ṣé ẹ̀sìn ọlọ́run lẹ pè ni àbí ìyapa àṣẹ ọlọ́run ọba tí kò sí ta'zim ń bẹ ní ẹ̀ máa hukmu ẹni náà ta'ziman li khalqi li makhluqi min khalqillah ṣé ẹ̀mọ́ túmọ̀ rẹ̀ ẹ̀mọ́ ẹ̀mọ́ ẹ̀mọ́ ẹ̀mọ́ ẹ̀mọ́ ẹni tí ń já hukmu rẹ̀ so ẹ wo àwọn tó ń jẹ́ àwọn sálàfù wa النبي صلى الله عليه وسلم إنه حديث أبي الأعور السلمي شكل الباني وموانو سلسلة صحيحة حديثنا لا لا فيها ون وأبواب السلاطين النبي صلى الله عليه وسلم النبي هي أي أي صورة أي يا فا إما ديوجونا ولوبا إما دبو أفي اللوبة وأبواب السلاطين فإنه قد أصبح صعبا أنا نيو إن كتلني قل لي hubutan wàhálà hubutan rẹwàyà méjì ló gbé wá ìkẹgbẹ́ wá ní hubutan tí ó dẹrù yẹn nù yọ tákìtì ó rè sínú ẹ ó rè ṣubú mẹ ni hubutan yọ ba iṣẹ́ rẹ̀ jẹ́ mọ́lá ni anabi sallallahu alaihi wasallam ló wí bẹ́ẹ̀ so Hudhayfah bin Yamani radiyallahu anhu ẹ̀wọ̀n tí kílẹ̀ ń wá tí wọ́n lè ń sọ ní súnà lẹ́nu tẹ́lọ lè ń sọ àwọn èèyàn lẹ́nu ẹ̀dá fìtìkíní yìí wallahi ìgbà tí mo analyze ẹ̀ pẹ̀lú àwọn oríṣiríṣi nǹkan tí mo ń rí mo rí pé káì àdánwò lálá ní eléyìí àmọ́ o kò lé o fẹ́ni tó bá sẹ́sìn ọlọ́run ọba o bí àdánwò ṣe máa wá lóríṣiríṣi ọlọ́run lò wá mọ̀ wa sábà bí àdánwò fún ẹ̀sìn ni mọ̀ sí wa ń sábà bí àdánwò fún súnà àwọn òbí tán ti aláwọ̀ àwọn ọmọ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òkè ọlọ́run ni náà ni mọ́kúnlẹ̀ fún wa yìí so wọ́n náà ẹ̀yin náà ti sọ̀rọ̀ yìí láìmọye láìmọye láìmọye kí lẹ fẹ́ kán máa wí nìsín ẹ́ are you no more than prof ẹ́ you no more than him <laughs> àwọn tó bá jẹ́ àwọn elite nu àbí so àwọn tó wọ́n ti ẹ̀mí kọ́ ní àlélẹ́rí ìbúlẹ̀ yìí lóòótọ́ so ṣèbáfà yín ni ṣèbáfà yín ni ṣe mọ̀ gẹ́gẹ́ mò ń sọ lẹ́ẹ̀kan pé ṣe rí tí ẹni tó bá ń nífura ìgbà tí yẹn bá ti ń rí pé àwọn èèyàn ti wọ́n ti ń rọ́gà rọ̀gánà sàálì wọ́n ti ń wọ́n ti ń wọ̀ tó wù sí níwò kọ̀lọ̀kọ̀lọ̀ àwọn tó bá nìkan ṣó ìtì máa já pẹ̀lú ẹni yẹn n tó fa àwọn ti já tipẹ́tipẹ́ o àwọn ti já tipẹ́tipẹ́ kálukú ti ń lọ àti pẹ́ kan kálukú ti ń lọ rẹ̀ ẹ̀sìn ọlọ́run lábẹ́sìn ìdàkùn tó mú mi kú nídìí súfì tó mú mi kú nídìí jálàbí tó mú mi àwọn àfáwà tí wọ́n kọ́ wa ní kéwú téèyàn ò tẹ̀lé wọn ìsàbúrú fún wọn o aláì mi ìsàbúrú fún wọn o tó àwọn náà dẹ́ mọ̀ gbọ́ àwọn tó kọ́ mi kí o kò sẹ́nì kan ní mo kí lọ́rọ̀ rẹ̀ tó tó ní tó ń mú ìsàbúrú fún wọn rí tó mi ìsàbúrú fún wọn ìpọ̀nlẹ̀ èmi ìkúnlẹ̀ o àmọ́ ń ṣàpọ̀nlẹ̀ rẹ̀ fún wọn so àwọn òbí wa tán bí wa náà àṣàbúrú fún wọn mi ìkúnlẹ̀ fún wọn ẹ̀rọ lè bèrè mi ń lè mi àbá tó bí mi màmá tó bí mi àìkúnlẹ̀ mi ìkúnlẹ̀ fún wọn tó fi wọ́n fi bọ́ sálì kìámọ̀ ọlọ́wọ́n ọba ọmọ rẹ̀ ní mi ń dọ́dọ̀ wọn dáadáa tọ́ ṣé ìyẹn gbà tá àwọn àgbà tá a ṣe búburú nǹkan báwọn pẹ̀lú wọn tá a máa tẹ̀lé wọn lọ ṣé ẹ̀yin láàmú wa bá lọ ẹ̀yin tàkà pàdé ara wa dérí pa fẹ́ ṣe dáwọ̀ ọlọ́run ọba níjọ́ tẹ mà dé wàláì kìí ṣe ń tẹ́ pinlẹ̀ lélẹ́yìí o kò bá da tó akẹ́ bá fi pinlẹ̀ bẹ́ẹ̀ àwọn kálukú ètò ìtàlàǹgà fúnra wọn pé kìí sọ̀nà lélẹ́yìí náà àwọn onílọ so ẹ tún wo Hudhayfa bin Yaman radiyallahu anhu ó ní iyyakum wa mawqif al-fitan ẹ̀yà àfa pàtàkì jùlọ ẹ ṣọ́ra fún àwọn ààyè tó jẹ́ ààyè wàhálà wàhálà ni kéyìlá máa ma wá kífò fìtánì wọ́n ní wọ àwọn èèyàn bí òde ìfà pé àwọn obo ni àwọn bọ́stọ̀pù fìtínà pé abo ni wàhálà wà tó tó báyìí ayéwó láyé àwọn wàhálà òde hmm. ìfà ni abuhabel umara ojú ọ̀nà àwọn aláṣẹ ni ojú ọ̀nà àwọn aláṣẹ ni ojú ọ̀nà àwọn ìjọba ni ojú ọ̀nà àwọn lọ́balọ́ba ẹ má débẹ̀ yẹ̀dùkúlò ahadukum alal amir ń tẹ́ni kọ̀ọ̀kan yóò wọlé tọba tẹ́ bá wọlé tọba fayasdukuhu bil kezibi ó sì máa gbà gbọ́ ó sì máa ọmọ ọmọ sọ pé òdodo ni irọ́ tán bá ń pa níwájú rẹ̀ kí ni ẹ̀dẹ̀ ṣẹlẹ̀ wọ́n ti ń sọ fún yín pé ṣe bí ìkúnlẹ̀ àwọn ọmọ kúnyà yín síbí kò tako ẹ̀sìn àbí prof àwọn náà níbẹ̀ ni subhanallah alazim la ilaha illallah ha fatiwa yín pọ̀ rẹ̀kẹ́tẹ́ náà tẹ́ ń sọ pé kò rí bẹ́ẹ̀ pé yín kúnlẹ̀ kọ́lá yín bá pílè kan nísìn wàláì fatiwa yín pọ̀ rẹ̀kẹ́tẹ́ tẹ́ni kìyàn gbọdọ̀ kúnlẹ̀ fẹ́ dẹ ọlọ́run kankan bó ṣe rí yẹn òdodo nìyẹn wàláì òdodo nu gbogbo ẹni tẹ́wà nídìí òdodo òdodo ní ẹni kẹwa o èèyàn kọ́ ní òdodo yurafu al-haqq yurafu al-haqq òdodo la máa fi ń dáhùn èèyàn gidi mà kì í sí èèyàn la máa fi ń dé òdodo mọ́ o sọ á sìnyẹn o alùsùnà kọ́ ni alùsùnà súnà pé èèyàn àwọn èèyàn alùsùnà sìnyẹn o alùsùnà tẹ̀lé yẹn o Ibn Taymiyyah rahimahullah òun kọ́ là ń tẹ̀lé o Muhammad Sheikh Muhammad Abdul Wahhab òun kọ́ là ń tẹ̀lé o kì í ṣe àwọn anabi sallallahu alayhi wa sallam là ń tẹ̀lé torí tí Sheikh Islam Taymiyyah bá sọ nǹkan kan tó ta ko ní tí anabi mú wa á sọ pé nọ́ọ̀ eléyìí ọba mu kó ṣe kí mọ́dà bùnú àbúrà ní inú ilé iná ọba mu ọ̀dà nẹ́bí sallallahu alaihi lápadà sí. so Hudayfa ó ní fọyàkọ̀ yusaddiquhu bil kadhib ó sì máa fi irọ́ lódodo wa yaqulu lahu ma laysa fihi nǹkan tí ò sínú ẹ̀sìn yóò sì máa lọ lè sọ tí wọ́n bá dọ́dọ̀ àwọn lọ́balọ́ba náà mo fi ń sọ lẹ́ẹ̀kẹ́ pé àníṣe ẹni tó bá fẹ́ jẹ́ àfà àfi tó bá ní kọ́ ọba ní ń fà ọ́ sẹ́ẹ̀ ó lè jẹ́ skill tó akóbá ní ń fà ọ́ tó ẹ̀pẹ́ tó ń fàyàn àá wọ́n kàn lé wọ́n kàn lé wọ́n kàn lé àmọ́ pàtó kí wọ́n lọ ń najú ike afẹ́wá kí yín afẹ́wá rí yín afẹ́wá mọ̀ yín subhanallah alazim káì kí lẹ̀ ń wá kí lẹ̀ ń wá kí lẹ̀ fẹ́ dì kí lẹ̀ fẹ́ gbogbo lẹ̀ fẹ́ dé gan ẹ̀rántí ikú ni ẹ̀rántí ikú ni ha tí wọ́n náà kó ṣàánú fún wa bákan náà tí a rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó tó tó tó léwu láwùjọ yìí léwu láwùjọ yìí tó léwu láwùjọ yìí so òun náà ni pé máa fún àwọn ọ̀dọ́ nímọ̀ràn tẹ dú tẹ̀sìn ọlọ́run ọba wàlá ẹ̀dú o pé mo ìsọ̀lẹ̀ kan ẹ̀dú dédé ẹ̀dú dédé ẹ̀dú ẹ̀ gbọ́dọ̀ wú ẹ̀dá ọlọ́run ọba kẹta láti ṣẹ̀ṣẹ̀ sí ẹ̀wò tí ò bá sí ẹni bọ́dì láyé tó kí wọn nìkan ló dá òdodo mọ̀ wallahi ọ̀ràn yẹn ní fún ọkọ ọmọ dá lóbi tó bá wà síbọ̀lọ̀ tó fà nàbì pé wastaqim kama umirta wa man taba ma'ak wala tatghaw innahu bima ta'maluna basir ló wà ní wà nàbì dúró bí mo ṣe pọ́ láti dúró dédé ni ọgbọ́dọ̀ fi ọgbọ́dọ̀ fi bọ́sẹ̀ lè kọ́ fà ọ́tọ́ ọgbọ́dọ̀ gbà ọgbọ́dọ̀ gbà wọn tẹ wàá fà wọ wọn lọ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lọ lẹ́yìn lọ lẹ́yìn lọ bá wọn. ha kí lẹ ń wá kí lẹ fẹ́ dé tẹ́nìkan ò dé rí kí lẹ fẹ́ ní tẹ́nìkan ò ní rí ọlá ò lẹ́fẹ́ ní tẹ́nì kò ní rí owó ò lẹ́fẹ́ ní tẹ́nì kò ní rí ipò ò lẹ́fẹ́ dé tẹ́nì kò dé rí tẹ́ bá tó débẹ̀ tẹ́lu yóò tó mọ débẹ̀ náà ni ẹ́ sọ tawhid yín dá kí lámání àlìmọ́ àtọ́ ìtì ọ̀lá mú ẹ̀tí àlìmọ́ mẹ́lẹ́tì ọ̀lá yẹn fọwọ́ jẹ́tù ní kẹjẹt gbogbo àwọn ilé yìí dá ẹ́ ike ẹnìkan ò lè fún yẹn tọ́lọ́wọ́ bàbá fún ọ ẹnìkan ò sì lè kọ́ ní tí ọlọ́wọ́ bàbá kọ fún ọ sọ wá àti ìrẹsì fẹ́yìn nìyẹn láti fẹ́ ṣe fún yín náà a sì máa ń sọ bá ti ń sọ ń gbà ta fi wà pẹ̀lú ara wa náà lélẹ́ yìí o wàláhì wàláhì ọlọ́run bá ṣe ìrísí ẹ̀yin náà sì mà bẹ́ẹ̀ gbogbo àwọn tásìjọ tájọ wà bẹ́ẹ̀ ń gbà yẹn torí gbogbo àwọn ninety eight percent náà àwọn tájọ tájọ ń wà ní wọn ò sí mẹ́ngbà tí ń sọ yìí àwọn tó sì kù bí àwọn two percent sẹ́kù náà wọ́n mọ̀ pé yes bó ṣe rí là ń sọ yìí bí ká bẹ̀rù ọlọ́run bá wa fẹ̀sìn lágbélójú tó apá bá ń ṣòṣèlú nìsín mọ̀ ṣé wá ṣe wù yín àmẹ́sìn ọlọ́run ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ọlọ́run èyí tàyàn jẹ́ o èyí tàyàn jẹ́ o tó láti jíṣẹ́ fún ọlọ́run ọba yìí o afábọ̀ fún o afábọ̀ fún o so afábọ̀ fún ọlọ́run ọba so kí a mọ nǹkan tí a ń ṣe nídìí ẹ̀sìn yìí so bákan náà ń gbẹ̀yìn tẹ́ tó ń rọ kíríkà wọn náà tẹ́ ń rọ kíríkà wọn ọlọ́run bìyìn o wàláì ọlọ́run bó bìyìn ẹ dó nídìí òdodo ni o ẹ dó ṣẹ́mà kúlù ìkíní kan ẹni kúlù wàzírí ilá wàzírí ilé wàzírí musa gbogbo wàzírí gbogbo àwọn tó máa ń wọlé wọ̀dí ẹni jàǹbá ni wọ́n jàǹbá lọ́pọ̀lọpọ̀ ọlọ́mọ sẹ́yìn bẹ́ẹ̀ àfi bàbá náà wàá gbogbo kẹ́límì lórí bẹ́ẹ̀ àfi wàzírí tànẹ́bì musa tani wàzírí tànẹ́bì musa wọn ni harun ẹ jẹ́ harun fún bàbá yìí ni ẹ jẹ́ harun fún ni ẹ jẹ́ harun fún torítọ́ lọ́run ẹ pé pé kéèyàn kéèyàn máa ṣe nǹkan tí ó máa jẹ́ àṣìṣe kẹ́ ẹ̀ túmọ̀ sọ pé ó dá ó dá ó dá prof prof prof akaramakumala prof abba abba àbíkẹ́ mọ jáde kẹ́lẹ́ fẹ́ mọ dìfẹ́ǹdì eléyìí bẹ̀rù ọlọ́wọ́n ọba fa aláì bẹ̀rù ọlọ́wọ́n ọba o so ìlú ń hó ìlú ń hó mo ń sọ fún yín o orí social media ń hó ń hó èyí káwọn yóò sinmi so òun ni pé tíyẹn bá jẹ́ ẹni tí ojú ti ọlọ́run ọba tó sì ní istiqama orílẹ̀ ńlá ní ẹ̀rí Imam al-Awza'i oní gbogbo ọ̀tọ́ afẹ́ ti súnà isbir nafsaka ala súnà ṣe sùúrù lórí súnà tó ń ṣe yìí waqif haythu waqafa al-qawm bí táwọn èèyàn dúró ní kí wọn náà dúró bí táwọn afá máa ń dúró sí tó bá jáfò ní súnà ibi táwọn máa ń dúró sí ni ó dúró wa qul bima máa ń sọ ni kí wọn má rìnrìn tí wọ́n rìn má gbégbé kí táwọn afásun náà kì í gbé. so wàkúfù ẹ̀sìn wàkúfù máa kẹfù àìlù nítorí bá dákẹ́ má dákẹ́ wọ́n náà dákẹ́ lérí rẹ̀ tí wọ́n bá sọ mọ́ sọ́rọ́ ẹ̀ táwọn sọ fáwọn èèyàn ní pé tó wá rí ṣe súnà náà ní tí ò bá gbọ́ rí láyé tó ò gbọ́ orí tó ò rẹ́rìí rẹ̀ rí láyé má sọ ọ́ má sọ ọ́ ìrẹ́ náà là ń sọ fún wọn ẹ má lọ yín má lọ òun kì í dúró lójú kan dúró lójú kan ẹ ẹ pé gbogbo ẹwọ ẹwọ anabi sallallahu alaihi wasallam anabi ńlá sẹkú nù ìmáà anabi ní má jẹ fọlọfọlọ tó kó ìyẹn ní ọmọ tí ó káàkiri so má lọ yín má lọ òun má lọ èyí tá a dá aláṣẹ jù sínú fa má lọ bíi má lọ bíi ní tá a dá aláṣẹ jù sínú o náà lẹ wá rí yìí sótá o tó dá tó kílẹ̀ báyìí tẹ́fẹ́ lọ ní àbí àìmúra sí ẹ má lọ sọ àmọ́ ilé yìí sí lànà alùsùn náà o yìí ò rẹpísẹ́ǹtì súnà o àtọ́ wàláì kò rẹpísẹ́ǹtì súnà kò ẹ̀yin náà dẹ́ mọ̀ pé kò rẹpísẹ́ǹtì súnà so kílẹ̀ á fẹ́ fi rẹpísẹ́ǹtì ni wàá yé mi báyìí o níta ẹgbẹ́ fi rẹpísẹ́ǹtì ni ò mi torí nìsín gbà táwọn èèyàn bẹ̀rẹ̀ bú nìsín ẹ̀kan bá báàlù súnà náà bẹ̀rẹ̀ sí ní bú yìí nìsín ṣẹfẹ́lẹ̀ yín wà ń bẹ̀ mọ́ pẹ̀lú tẹ́ ń ṣe yìí báyìí ṣẹfẹ́lẹ̀ wà ń bẹ̀ tó ọlọ́run kó mọ́ ṣàṣe àánú fún wa tó bífọ́ kí n tó máa gbé kọ́lọ̀ àwọn tí ń bá gbé níwọ̀nba tó ní ọ̀túnla ní ọlọ́jẹ̀ ní masjid al-iman so lecture wà níbẹ̀ àwọn sáàzọ abdullah uh, ibrahim ajikobi abu fawzan àwọn ni wọ́n ṣe lecture ń bẹ̀ ní aago mẹ́wàá ní àárọ̀ ní ọlọ́jẹ̀ ní masjid al-iman so náà ni wọ́n ti ṣe so kọ́lọ́n kọ́ máṣá ṣe ní ìrọ̀rùn fún wa títí uh, kí n gbé kọ́ọ̀lù ìjọba ní kẹrin bá naam. Wa alaikum assalam wa rahmatullah àmì àtẹ́yìn náà. náà. Hmm. mo ní kí ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni ó lè jẹ́bọ̀ bẹ́ẹ̀ni ní kò jẹ́bọ̀ kékeré àbí kò jẹ́bọ̀ láńlá ó lè jẹ́bọ̀ kékeré ó lè jẹ́bọ̀ láńlá bẹ́ẹ̀ni wọ́n bẹ́ẹ̀ ní Qur'an bó ṣe rí náà nìyẹn bẹ́ẹ̀ni. Abubakar ò kúnlẹ̀ fún anabi sallallahu alayhi wa Abubakar ò fún anabi so anabi sallallahu alayhi wa sallam tí ẹ̀mọ́ tá à ń sọ ni pé èèyàn fẹ́ kíyàn wá kúnlẹ̀ òfin kì í kò sí ìyẹn nínú súnà anabi sallallahu alayhi wa sallam. Assalamu alaykum. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. Amin jazakumullahu khairan. Ẹ dákun sá ọ̀rọ̀ tẹ́ sọ lé ní ìtọ́ àgbọ̀yà máa mi ò mọ ẹni tẹ́ ń sọ o. Àmì mi ò bá wò pé á bọ́rọ̀ ti ṣẹlẹ̀ yìí àbáwò pé tọ̀ kò sí ẹni tí ṣẹ̀tọ́ ni ò máa lépa káàkiri. Hmm, hmm tọ̀ bóyá ká gbà pé ó tọ̀ ibi tọ́lọ̀ ní ṣẹ̀tánì ó gbà ìwọlé lọ́dọ̀ ọ̀nà tọ̀ wọ́n lọ láti. ìyá ìyá subhanallah aláàkọ́rọ̀ ọlọ́run bá ṣẹlẹ̀ lẹ́tàn rẹ̀ mm, ẹ kú làákàyè ọlọ́run bá ṣẹlẹ̀ lẹ́tàn rẹ̀ ṣé rí àti ṣe àti ṣe tẹ́ bá ti gbọ́rọ̀ mi ẹ̀ ti mọ̀ pé ìyẹn ti kọjá ìyẹn ti kọjá irú àwọn nǹkan yìí mọ́ òun náà ní sẹ́yìn pé wàjẹ́dà kọ̀rí náà yìí náà pé ògbà míì lómi ò ní ẹni tó ń bá rìn tó pé yìí náà sèrè owó sì máa ń ṣe wá àti fún wàzọ́n náà kọ́rí náà yìí náà tí yóò wá sọ di bẹ́ẹ̀ pé ń fi wo kàn bẹ́ẹ̀ pé ń kàn pé ń saburú fún yóò wá gbẹ́ni òjìnà sí rárá rẹ̀ ẹnìyẹn ní tó fẹ́ dì ó ní tó fẹ́ lọ àmọ́ irú ẹnìyẹn wá ní àwa lè mọ ṣètàn tó jẹ́ kọ́ máa sọ fún fúnra tí ọmọ wọ́tọ̀ ọ̀dọ̀ sí káàkiri so kò ní inṣàlá fún àtàbá fẹ́ pè mí alẹ́ pè mí sí ẹ̀yìn ètò ọjọ́ ti lọ gan zero eight one zero three three five one five four nine àbúfọ̀ uh, tásàrò mi ni ó ń dágbére pé subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.